oníbèrè béèrè pé tí obìnrin bá kọ́kọ́ fẹ́ bo ojú sọ́pọ̀ dandan kí àwọn aláàfáà wá síbẹ̀ láti wá ṣe wáàsí láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti wá ka hútúbà láti ṣe àwẹ̀jẹwẹ̀mu ní ìjókòó náà ìbéèrè rẹ̀ nú o èsì rẹ̀ o. obìnrin tí ò tí máa bo ojú tó bá bẹ̀rẹ̀ sí ní máa bo ojú agbéka orí ẹ̀kọ́ àti iman pé ẹ̀kọ́ ẹ̀ ti súnwájú iman ẹ̀ ti lékún wípé òun fẹ́ máa bo ojú òun nípasẹ̀ bẹ́ẹ̀ kó sì bẹ̀rẹ̀ sí ní máa bo ojú rẹ̀ kó sì máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ bíbojú kò sí àkọọ́lẹ̀ kan tó sọ pé tóbi bá fẹ́ bojú ká tẹ̀sẹ̀ ké sí àwọn alálàáfáà kí wọ́n á ṣe ìjókòó lórí bíbojú fún un kò sí ẹ̀rí ẹ̀. àfijọ pípe alálàáfà sí ìjókòó tóbìnrin ti fẹ́ bojú ọ́dà gẹ́gẹ́ bí àfijọ pípe alálàáfà nígbà tí a bá bímọ tá a fẹ́ sọmọ lórúkọ. méjèèjì kò nípìlẹ̀ kò sì ní ẹ̀rí. ṣùgbọ́n tó wà ń bẹ̀ tá a fẹ́ kó yí wa ni pé kí ló bí ìjókòó náà níjọ́un ohun tó bí ìjókòó náà níjọ́un ni pé ẹyọ ẹyọ obìnrin ni máa bojú níjọ́un bí ẹnìkan láàrin abà bíi mẹ́wàá àwọn àáfàá wa wòye sí wípé èyí tó bojú yìí ọ yẹ ká jẹ́ kí ẹ̀kọ́ tó rọ̀ mọ́ kó yé àwọn ẹbí rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ kí wọ́n mọ̀ pé ẹ̀ńbà ti bojú kò lè síjú fún àwọn kan mọ́ kò lè ṣe irú àwọn iṣẹ́ kan mọ́ ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó gbajúmọ̀ ní àsìkò náà àmọ́ ní ìsinsìnyí tí ìmọ̀ ti fọ́nká tálíkọ̀ ti pọ̀ tálíkọ̀ ti wà lọ́tún ó ti wà lọ́sì ohun tó rọ̀ mẹ́hà ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ nínú késẹ́ẹ̀tì àwọn àfáà wọ́n ti kà nínú àwọn ìwé ẹni tó fẹ́ hẹ̀hà gan òun gan ti mọ̀ ta ni wọ́n ní kò ń síjú fún tàbí irú ìjókòó bẹ́ẹ̀ kò yẹ kó máa wáyé mọ́ àtúrọ̀ kò wulẹ̀ nípìlẹ̀ sótìyé kò wulẹ̀ nípìlẹ̀ ohun tó jẹ́ kí n fi jọ ìjókòó alálàáfà súnú ọmọ òun náà ni pé níjọ́hun àná tí ìsìláàmù ṣẹ̀ṣẹ̀ wọnú àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bímọbímọ ni wọn ò mọ ọkọ mùsùlùmí sọ̀rọ̀ jẹ́ mọ́ pé káàfà ọ̀sẹ̀ pè wọn lẹ́nu kí wọ́n tẹ̀ sọ kí wọ́n tẹ̀ ṣe wáàsí fún wọn lórí ọmọ tí wọ́n bí òun ló bí káwọn àáfàá máa ṣèjókòó súná ọmọ tí ò nípìlẹ̀ àmọ́ ní ìsìn ìmọ̀ ti ṣe kí ni tó ti fọ́n ká gbogbo nǹkan tí ò nípìlẹ̀ àmọ́ tó ká sí pé sábàbí kan ló mú wá nígbà tí sábàbí yẹn bá ti kúrò ń bẹ́ẹ̀ ká padà sí ibi kíni ìpìlẹ̀ ni o. àìní ẹ̀kọ́ àwọn èèyàn nípa tí ń jẹ́ hijab níjọ́hun àwọn obìnrin sábà lọ́gbọ́ wá sí àwọn ọkùnrin ní mọ́ tẹ̀lé àwọn àfáà káàkiri inú ọba wọ́n mọ́ tẹ̀lé wọn káàkiri inú ọba obìnrin kankan sábà lọ́gbọ́ wá sí ilé ni wọ́n máa wà ọkọ̀ ìwà dé ó ní kinní kan jẹ́ hà mo fẹ́ kó ṣe hà ọkọ̀ ẹ̀gbẹ́ ò lẹ́kọ̀ọ́ nípa ìhà yóò kàn sọ pé mo fẹ́ kó dé lẹ́hà ni ọgọ́tọ̀ bá sì ṣẹ̀há yẹn náà ma ké mi wá tí ó ka àwọn òfin tó rọ̀ mọ́ ọgọ́tọ̀ fẹ́ ṣẹ̀há gangan lẹ́lẹ́ ó ṣẹ̀ṣẹ̀ mọ́ gbọ́ pé àwọn báyìí ló lè síjú fún kò sí ìlẹ́kọ̀ọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan tó ṣé wọ́n tó ti ka ìwé ẹ̀hà tí mo ṣe pé ìwé ẹ̀hà ó ti kà wá àṣẹ ẹ̀hà ó ti gbọ́ ó sì rí pé ó ṣe tán láti máa bójú rẹ mẹ́nu kọ́ rárá lọ ra aṣọ jìlìbáàbù ni kọ́ ọ̀ràn kó sì máa bù ó sì dogun pé káàfà tó wá sọ̀rọ̀ mọ́ kí la tó fẹ́ sọ mọ́ ẹbí ẹ̀ tí ọ̀bà tí ìmọ̀ ti ń jọ́rọ̀ ẹ̀hà ọ̀ sọ fún fún ara rẹ ni wulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ti gbogbo ẹbí ẹ̀ náà ló láǹfààní àti wá lọ́gọ́ tí àáfàá wa ti jókòó ẹlẹ́yà fún yín abẹ́ ẹ̀kọ́ ni kókó ọ̀rọ̀ rẹ̀ ìjókòó alálàáfàá nítorí pé nìkan fẹ́ hà kò nípìlẹ̀ sábàbí àìmọ̀kan ojú dúdú kan àìmọ̀kan yẹn àtogúdúdú yẹn ó ti wá ń ṣe kí ni ó ti ń kásẹ̀ lẹ̀ ó ti ń kásẹ̀ ńlẹ̀ ó ti ń kásẹ̀ ló fi rí àwọn secondary school tí wọ́n ti máa bójú ó ti gbọ́ nǹkan kan yé ìmọ̀ ti fọ́n ká ìjókòó áníkọ̀ ti pọ̀ so àwọn èèyàn ti ń mọ kí ni nǹkan tó yẹ káwọn mọ̀ nínú ẹ̀sìn wọn so ìran lálàáfà iṣẹ́ ẹ̀kẹ́ lọ ṣèjókòó ẹlẹ́à kèé wulẹ̀ ti sẹ́yìn nípìnlẹ̀ ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n yẹ lẹ́hà wọn fún ara wọn ẹnìkan bímọ ẹ fẹ́ gbókọ ọmọ ẹ̀bọ́ta kì í wulẹ̀ sẹ́yìn nípìnlẹ̀ àìmọ́kọ ọmọ pẹ̀lú bíi wọn kálukú sì ti mọ́kọ ọmọ pẹ̀ ní ìsìn ẹ fi lẹ̀ fún bàbá ọlọ́mọ kọ́mọ nájú nǹkan rẹ̀ kò jù bá ń lọ ẹ ń bá wá ń ṣèjókòó ń lọ ní ìsìn yìí kí láàánú pé ń ṣe ń ṣe bídíà ní torí pé kò nípìlẹ̀ kò nípìlẹ̀ ni. طيب